ògo f'Olúwa ògo f'Olúwa ògo forúkọ Olúwa ògo f'Olúwa o ògo f'Olúwa ògo f'Olúwa ògo forúkọ Olúwa ògo fún bàbá mi ògo f'Olúwa ògo f'Olúwa o. Ògo forúkọ Olúwa tó dá wa sí o. Ògo folúwa, ògo folúwa, ògo forúkọ Olúwa. Ògo ni fún Ọlọ́run ọ̀gá ògo tó dá ẹ̀mí wa sí di ọjọ́ òní. Ògo ni fún Ọlọ́run ayérayé bàbá àgbàlagbà oyè ògo ni fún ọba tó jọba lọ olúwa tó jọlúwa lọ ọlọ́run táyé àtọ̀run ń bọ tìrẹ ni ọpẹ́ tìrẹ ni ìyìn tìrẹ ni ògo láé àti láéláé àmín ẹ káàbọ̀ sí ọjọ́ tuntun mìíràn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀gá ògo tó kà wá yẹ sínú ọjọ́ yìí àti ń gbàdúrà bọ̀ láti inú ìwé orin dáfídì orin kìíní ẹsẹ̀ kejì ni a bẹ̀rẹ̀ lánàá ẹsẹ̀ ìkejì ni a bẹ̀rẹ̀ lánàá ẹsẹ̀ ìkejì tá a sì bẹ̀rẹ̀ lánàá yẹn a bẹ̀rẹ̀ lédè òyìnbó yorùbá ẹ̀ka báyìí fún ìrántí wa mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní ayọ̀ ń bẹ fún ẹni náà tí kò gba ìmọ̀ràn àwọn ènìyàn burúkú tí kò bá àwọn ẹlẹ́ṣẹ̀ rìn tí kò sì bá àwọn ẹlẹ́gàn kẹ́gbẹ́ kàkà bẹ́ẹ̀ ẹsẹ̀ kejì kàkà bẹ́ẹ̀ ó ní ìfẹ́ sí òfin olúwa eléyìí la fi gbàdúrà lánàá kàkà bẹ́ẹ̀ ó ní ìfẹ́ sí òfin olúwa apá kejì la fẹ́ gbàdúrà lónìí a sì máa ṣe àṣàrò lórí rẹ̀ tọ̀sán tòru a sì máa ṣe àṣàrò lórí òfin olúwa tọ̀sán tòru a máa ṣe àṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run a máa gba a máa gbin ọ̀rọ̀ ọlọ́run sí ọkàn a máa gbé ọ̀rọ̀ ọlọ́run sọ́kàn dípò kó gbé ìṣòro rẹ̀ dípò kó gbé ìpèníjà rẹ̀ dípò kó gbé ìbànújẹ́ rẹ̀ dípò kó gbé ẹ̀gàn rẹ̀ dípò kó gbé ìtìjú rẹ̀ dípò kó gbé àbùkù rẹ̀ dípò kó gbé wàhálà rẹ̀ dípò kó gbé àwọn ìyọnu àwọn ìdààmú rẹ̀ sínú ọkàn. Si no tá a wá fa ẹ̀fọ́rí tí ò ní lè rírò lúrò mọ́ tó wá jẹ́ pé àròkàn ni sátánì á máa rán an létí nígbà gbogbo dípò kó máa gbé àwọn ìrírí ìbànújẹ́ onírúurú ìpèníjà tó ń rí láyìíká rẹ̀ dípò kó gbé àwọn ìwòkiwò àwọn èròkerò àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ àwọn ìwàkiwà sọ́kàn bẹ́ẹ̀ni sọ pé ohun tó ń ṣe àṣàrò lé lórí nínú ọkàn rẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run bí ìgbé ayé rẹ̀ yóò ṣe lè bá ọ̀rọ̀ ọlọ́run bí ìgbé ayé rẹ̀ yóò ṣe lè wà déédé pẹ̀lú ọlọ́run bí yóò ṣe lè bá ọlọ́run rìn déédé nínú èrò nínú ọ̀rọ̀ nínú ìwà nínú ìṣe ló fi ń ṣe àṣàrò nígbà gbogbo ó gbé ọ̀rọ̀ ọlọ́run sọ́kàn kó bá lè gba ìtọ́ni ní ìgbà dé ìgbà nípasẹ̀ ọ̀rọ̀ yẹn ó gbé ọ̀rọ̀ ọlọ́run sọ́kàn kó má bàa ṣẹ̀ sí ọlọ́run ó gbé ọ̀rọ̀ ọlọ́run sọ́kàn kó bá lè ní ní ìdánilójú wípé ọlọ́run ni olùdarí tó ń darí ohun gbogbo tó ń lọ nínú ayé rẹ̀ kì í ṣe ènìyàn kì í ṣe èrò kì í ṣe ọ̀rọ̀ ẹnu rẹ̀ ará mo pè ọ́ níjà dípò kó o fi gbé ìdààmú nàìjíríà yìí ọ̀wọ́n gógó tó wà láyìíká yìí àìní ìpèníjà onírúurú ìfàsẹ́yìn ìdádúró dípò kó fi gbé àìní ààbò tó dájú nàìjíríà dípò kó fi gbé ẹ̀rù dípò kó fi gbé àníyàn dípò kó fi gbé ebi dípò kó fi gbé àwọn ìpèníjà onírúurú tó ń là kọjá sọ́kàn tí ó wàá máa mú kí àròkàn oríṣiríṣi wá sínú ọkàn rẹ dípò kó fi gbé àwọn ìpèníjà tó o ní lórí ìdílé rẹ lórí ọmọ rẹ lórí ọkọ rẹ lórí aya rẹ sọ́kàn tàbí lórí iṣẹ́ gbé ọ̀rọ̀ ọlọ́run sọ́kàn torí nínú rẹ̀ ni ìtùnú nínú rẹ̀ ni agbára nínú rẹ̀ ni okun tó o nílò láti là á já wà ọ̀rọ̀ ọlọ́run ló ní ìlérí tó tó láti dìmú láti gbámú láti gbọ́kànlé kéèyàn bá lè la onírúurú ìpèníjà kọjá torí jésù olúwa wípé nínú ayé ẹ̀yin ò ní ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé fún yín ọ̀rọ̀ ọlọ́run nìyẹn o bírú ọ̀rọ̀ yẹn bá wà nínú ọkàn wa kò sírú ìpèníjà tá a lè máa là kọjá a ó máa rántí pé Jésù náà ti ṣẹ́gun fún wa torí náà ìṣòro yẹn kò ní borí ọkàn wa kò ní borí ẹ̀mí wa èrò yìí ló máa wá sínú ọkàn torí Jésù olùgbàlà tá a gbọ́kànlé ti sọ wípé òun ti ṣẹ́gun fún wa so mú ọ̀rọ̀ Ọlọ́run pamọ́ sínú ọkàn rẹ onísàmù wípé ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ sí ọkàn àyà mi kí èmi má bàa ṣẹ̀ sí ọ ǹjẹ́ mo pe gbogbo ẹ̀yin olùgbọ́ mi níjà lówùúrọ̀ yìí pé ẹ gbé ọ̀rọ̀ ọlọ́run pamọ́ sínú ọkàn yín ẹ má ṣe jẹ́ kí ìdààmú àròkàn ìbànújẹ́ ẹ̀gàn ìtìjú ìpèníjà onírúurú èyí tí ẹ̀ ń là kọjá kó ríbi gbé nínú ọkàn yín torí bíbélì sọ wípé bí ọ̀rọ̀ ọlọ́run ò bá gbé nínú ọkàn wa a ó ṣẹ̀sìn ọlọ́run tá a má bàa ṣẹ̀ pa àwọn àníyàn rẹ tì wọ́n kó lé Jésù lọ́wọ́ bẹ́ẹ̀ lè pé máa kó àwọn àníyàn yín le nítorí pé ó ń ṣe ìtọ́jú yín ẹ kó lé bó o ti lọ sínú ọjọ́ òní olúwa kó máa bá ọ lọ agbára ọlọ́run ọ̀gá ògo kó darapọ̀ mọ́ lórúkọ Jésù Kristi mo gbàdúrà pé ọ̀rọ̀ ọlọ́run ni yóò gbé nínú ọkàn rẹ̀ ìjì ò ní gbénu ọkàn rẹ ẹ̀rù ò ní gbénu ọkàn rẹ ìpèníjà ò ní gbénu ọkàn rẹ ìtìjú ò ní gbénu ọkàn rẹ ẹ̀gàn ò ní gbénu ọkàn rẹ ìdààmú ò ní gbénu ọkàn rẹ ìgbógun gbogbo àtọ́nírúurú ogun tó ń jà yẹ kò ní gbé nínú ọkàn rẹ nítorí pé ẹ̀mí mọ́ wà láàyè nínú ayé rẹ mo gbàdúrà lónìí pé ọ̀rọ̀ ọlọ́run á jẹ́ ìtùnú fún ọ á jẹ́ okun fún ọ á jẹ́ agbára fún ọ lórúkọ jésù kristi bó ti wù kí ìpèníjà rẹ kó burú tó wàá ní ìṣẹ́gun wàá borí lórúkọ jésù ìlérí ọlọ́run á ṣẹ mọ́ ọ lára lórúkọ jésù kristi agbára ọlọ́run ọ̀gá ògo á bá ayé rẹ rìnrìn àjò wàá ní ìṣẹ́gun nírìn àjò wàá ní ìṣẹ́gun lẹ́nu iṣẹ́ wàá ní ìṣẹ́gun nínú ilé wàá ní ìṣẹ́gun ní ní gbogbo ibi tó o bá wà mo gbàdúrà pé ààbò ọlọ́run á dájú lórí ayé rẹ ẹ̀rù ò borí ẹ̀mí rẹ ẹ̀rù ò borí ìdílé rẹ ohunkóhun kóhùn kó lè máa là kọjá lọ́wọ́lọ́wọ́ bó ti ń gbọ́ àdúrà yìí lórúkọ Jésù Kristi ogun Ọlọ́run kó farahàn agbára ẹ̀mí mọ́ Ọlọ́run kó farahàn nínú ìlàkọjá yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọwọ́ Ọlọ́run kó rí agbára Ọlọ́run kó rí ìmísí Ọlọ́run kó borí ìpèníjà tòní lórúkọ Jésù Kristi búburú tó ń bẹnu ọjọ́ kò ní jẹ́ ìpín rẹ kò ní jẹ́ ìpín ìdílé rẹ o ò ní rí búburú yẹn lẹ́nu iṣẹ́ o ò ní rí nírìn àjò o ò ní rí nínú ilé búburú kan kì yóò ṣubú lù ọ́ lórúkọ Jésù Kristi wàá ní ìṣẹ́gun ọkàn rẹ á balẹ̀ ojú á ti Sátánì lórí ọ̀rọ̀ ayé rẹ lọ́dún yìí bó tilẹ̀ wù kó rí lórílẹ̀‐èdè yìí àti ní àgbáyé káàkiri Ọlọ́run ọ̀gá ògo yóò jẹ́ ibi ìsádi yóò mú ìtùnú fún ọkàn rẹ yóò fún ọ ní okun yóò fún ọ ní agbára o ò ní gba èrè ìtìjú o ò ní parí ẹ̀ sí ó máa ṣe wọn à ní sọkún òjijì lé ọ lórí ìrònú àròkàn ò ní sọ ọ́ da láàbọ̀ ara kò ní sọ ẹ́ da láìsàn wàá gba ayọ̀ nínú ẹ̀mí mọ́ wàá gba ayọ̀ ìgbàlà wàá rí ayọ̀ ìsinmi ògo ni fún olúwa lókè ní orúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa àmín orúkọ tèmi ni moses àyàndó ó dá mi lójú pé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run nínú ọkàn yín ẹ ó láyọ̀ ẹ ó sì ní ìfọ̀kànbalẹ̀ àti ìsinmi nínú kristi bẹ́ẹ̀ ló máa rí